ẹ̀ lè rí mọ́ṣáláṣí kan kó ṣe awọ́rò àwọn náà ní ẹ máa ń ṣawọ́rò àwọn náà máa ń ṣàfọ̀ṣẹ́ àwọn náà máa ń ṣe gbẹ̀tù gbogbo ẹ̀ là ń rí lórí social media ok so irú ẹni tó dá sí wípé Islam sufism ló ń ṣe Islam onígálàbí ló ń ṣe kò safe anytime yóò fàbọ̀ sí ọ̀dọ̀ àwọn tó ní kinní hùn yóò fàbọ̀ sọ́dọ̀ àwọn oníkan. factor number three. ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn mùsùlùmí kan bẹ̀ tí wọ́n jẹ́ abímọ́wò wọ́n jẹ́ abímọ́wò nígbà tí wọ́n wá jẹ́ abímọ́wò tán tọ́lọ́sì fún wọn ní ọmọ rẹpẹtẹ wọ́n á káàkiri ọ̀dọ̀ ẹlẹ́sìn míì ọmọ tá a lọ fi sí abẹ́ àmójútó ẹlẹ́sìn míì kí ni ìrètí wa lórí ẹ̀ kí ni ìrètí wa lórí ẹ̀. bí wèrè bá bímọ. wọn ò ní jẹ́ kí wèrè ó wò ó kó ná kí wèrè má bàa pọ̀ bí wèrè bá bímọ sẹ́ ìlú ò ní jẹ́ kí wèrè ó ni kó má bàa pọ̀ ni yiri ẹ wò ó bímọ tiẹ̀ ó pèrè ẹ́ mùsùlùmí ọwáyé kó o bímọ ṣùgbọ́n ọwáyé kó o tọ́ ma. ẹnìkan nu fámìlì yín tí èsè mùsùlùmí yáà ní kó mú wá ẹyin tí ọmọ jẹ ọlọ́wọ́n mọ̀ sí sọ́ọ̀mà kó ti bà ọmọ lórí jẹ́ sọ́ọ̀mà kó ti kóba nínú ẹ̀sìn mélòó mélòó ọmọ tó lọ gbé ọ̀dọ̀ ẹlẹ́sìn míì tó orí tó ṣe ìsìláàmù mọ́ ẹ́ ibi tó ọmọ gbé tó fi ka primary school tó fi ka secondary school ibẹ̀ ló gbà ṣọ́ọ̀ṣì ibẹ̀ ló bàlágà sí ẹlòmíì ti tọ yóò tún tọ wọ yunifásitì àwa lọmọ rẹ ò ṣẹ̀sìn rẹ mọ́ yóò ṣeṣe mọ́ fáktọ̀ kẹta nu fáktọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ǹjẹ́ mọ̀ká àwọn mùsùlùmí kan wọ́n kúndùn kí wọ́n fẹ́ Christians kán fi ṣaya kán fi ṣọkọ bẹ́ẹ̀ náà sì ni àwọn òbí wọn wọ́n fún wọn support èrè wo lẹ̀ ń retí ìwọ tó o jẹ́ ọkùnrin tó o fi kìrìsìtẹ́nì ṣaya ìwọ péré mùsùlùmí o sì fi kìrìsìtẹ́nì ṣaya kí lo fẹ́ mú bọ̀ ọbẹ̀ ju kó o ti mu omi àdúrà ṣọ́ọ̀ṣì wọn yó kó tó di pé wọ́n á fi òkun sí ọ lọ́rùn kí wọ́n tó wọ́ ọ lọ. ìwọ ọ̀gbọ́ pé ẹ̀sìn wá sí eléwọ̀ wípé o gbọ́dọ̀ fẹ́ lẹ́sìn ìwọ ọ̀gbọ́ tọ́ọ̀ tí ì gbọ́ lọ gbọ́ nu àwọn previous episode. so à ń rí ẹlòmíì tí ọkàn sọ pé òun ò ṣe islam mọ́ tó ga sí wípé nípasẹ̀ aya tó fẹ́ tí è ṣe mùsùlùmá tàbí nípasẹ̀ ọkọ tó fẹ́ tí kì í ṣe mùsùlùmí ló kó àdánwò yẹn bá a. èyí tó tún wá lágbára ń bẹ̀ ni pé kí òbí tó jẹ́ mùsùlùmí kó fọ ọmọbìnrin rẹ̀ fún ẹni tí kìí ṣe mùsùlùmí babalẹ̀ ìwọ̀ ni. ọ̀wá ni ọ̀wá gbọ́ pé wọ́n lọ́mọ rẹ fi islam sílẹ̀ ọmọ kí wọ́n ló kó bá ìwọ́n tó sì mọ́mọ́ lọ fẹ́ lẹ́sìn mi ọmọ kí wọ́n ló kó bára rẹ o ti mú ọjọ́ tó kú ònú ẹ̀sìn o ti mú lẹ̀ látọjọ́ ìgbéyàwó yẹn o ti mú ọjọ́ yẹn lé ọ̀rẹ́dì. ìkarùn-ún iléèwé tọmọ wa lọ a máa lapa lórí ẹ̀sìn rẹ̀ ìwọ ò rí iléèwé mùsùlùmí kan tó dáa rí àfi iléèwé tiwọn. wọ́n wàá kọ́ ọmọ yẹn wípé mọ́ ti fi ẹ̀sìn míì tó gbà yìí mọ́ ti fi hàn léwu kó o sì kíìpù ẹ̀ sínú ọkàn rẹ títí tó fi wọ yunifásitì <laughs> bàbá kan bẹ̀ ó ti kú nísìn ń adákọ rẹ̀ Báṣọ̀run ni bàbá yẹn kọ́lé sí wọ́n bá ránṣẹ́ sí mi bá ní bàmà ti bá wọn ọmọ tí àwọn bí táwọn tọ́ táwọn náà òbí síbi tí owó lé lórí ṣàdédé lọ́mọ̀ pé àwọn ló ní dádì i'm no more a muslim i'm now a christian àwọn ní sọ́rí rí ọ̀gbálẹ̀ àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ kí ni sábàbí nígbà tí mo interview wọn school kristẹni ló lọ ní primary òun ló lọ ní secondary nígbà tí ó tún wá lọ sí ara institution ó jẹ́ private christian school ẹ dákun kí lẹ̀ ń retí kí irú ọmọ bẹ́ẹ̀ ò dì í. kílẹ̀ ń retí. okùnfà kẹfà ọrẹ ọ̀rẹ́ yíyàn fi ọrẹ rẹ hàn mí kí n lè mọrú èèyàn tó jẹ. nígbà tó bá pé gbogbo ọrẹ tiẹ kì í ṣẹlẹ́sìn tiẹ yorùbá sì sọ pé fi ọrẹ rẹ hàn mí kí n mọ irú èèyàn tó o jẹ́ sọ́ọ̀mọ́ ti jẹ́ o ti jẹ́ ń tó o fẹ́ jẹ́ ọ̀kan tí kéde ẹ̀ ni o ti jẹ́ ń tó o fẹ́ jẹ́ àwọn aṣọ pé olóòsì Islam mọ̀ lónìí àwa ni kí ló fà ẹ̀ mọ́ tó fà àwọn tó fà mo ti ń kà á lẹ́hùn ètò jẹ́ parí rẹ̀ number seven òní nifak nifak àwọn kan ṣe islam lónìí pẹ̀lú ojú méjì olójú méjì bí idà ni olójú méjì bí idà ni àwọn yẹn wọ́n lè jẹ́ christian tẹ́lẹ̀ wọ́n wà láwọn gba islam quran sọ̀rọ̀ wọn wọ́n à láwọn wọnú islam wọ́n ṣe bí bóyá àwọn lè rí àṣírí kan táwọn padà gbé bọ́ta fáwọn èèyàn pé àṣírí ìsìlámù rèé o àṣírí ìsìlámù rèé o nígbà máa wá wọnú ẹ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ìkarùn kẹfà ìkeje wọ́n rí pé àwọn ò rí àṣírí kankan àwọn mùsùlùmí tó máa fẹ́ kírun ó sàlùwàlà. tẹ́ máa súnmọ́ ìyàwó wọn wọ́n wẹ̀ wọ́n wọ̀ mọ́sálásí wọn kírun kò sí pé wọn ń forí balẹ̀ fókúta kò sí pé wọn ń forí balẹ̀ fún gi kò sí pé wọn ń forí fún oòrùn ah. àwọn tí wọ́n ń pèlè lẹ́hà ń yóò tún dọ́gbọ́n ṣèwádìí ẹ dákun kí ni ń jẹ́ á tún sọ fún un pé aṣọ aṣọ ọlọ́run ló ní kóbìnrin máa wọ̀ ọ́ kó lè yàtọ̀ sọ́daràn kó lè yàtọ̀ sí ajá ni kó lè yàtọ̀ sí ẹranko ni kò tún ní nìkan mú tí ó sí rí kankan. irú wọn lọ sí mọ́kà. gbogbo ibi tí gbogbo àyè kọ̀ọ̀kan ni ó pò ń débẹ̀ òun fẹ́ yóò fẹ́ wọnú kaaba gangan ń wò bóyá òòṣà kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò tún wọ bẹ̀ kò ní irú òòṣà bẹ́ẹ̀. kò sí wulẹ̀ ní islam ṣe yáà ní ẹ gbọ́ don't let me waste my don't let me waste my time here òun òwulẹ̀ ní islam ṣe yóò kàn tó padà sọ pé òun ò sí islam mọ́ ni kí ló dé kí ló dé ẹ kí ló dé ohun tó bá wọlé ló bá jáde so tẹ bá dẹ́ nìkan lónìí tó bá ní òun fi Islam lẹ̀ ẹ wò dáadáa ọ̀kan nu fásitọ̀ méjèèje yẹn níbẹ̀ lára rẹ̀ o ò lè bá irọ́ nínú Islam o ò lè bá ọ̀rọ̀ tí ò ṣe defend nínú Islam o ò lè bá ọ̀rọ̀ tí ò ṣe gbé lọ sí kóòtù ìjọba nínú Islam alukurani wà Nàìjíríà. àdìsí wà nàìjíríà gbogbo ń tà ń sọ yìí kò tayọ tí ń bẹnu Quran kò tayọ tí ń bẹnu hadisi ìwọ tó bá fẹ́ o lè yí aṣọ borí wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ freedom of religion ó wà nàìjíríà so àwa ń sọ kí ni máa sọ pe ni máa kẹ́nìkan sọ pé òun jára wa tẹ́lẹ̀ òun ò wá ṣe mọ́ kí ló rí kò rí nǹkan kan ìṣòro rẹ̀ ara ẹ̀ ló wà ìṣòro rẹ̀ yẹn ló jẹ́ méje ọ̀kan nu méje yẹn yóò jẹ́ tiẹ̀ tí ẹ̀ bá gbàgbé mo sọ̀rọ̀ ẹbí mi kan lórí prógámì náà rí bàbá rẹ̀ wọ́n joyè àdínì lórí àìmọ̀ kan lórí àìmọ̀ kan ìyá rẹ̀ aláìmọ̀ kan ni nínú ẹ̀sìn ìyá ò o àmọ́ bàbá joyè but lórí àìmọ̀ kan ni. àwọn ọmọ bá ẹ̀sìn lọ́wọ́ bàbá àtìyá lórí àìmọ̀ kan. ìsìláàmù tẹ́ ń bá lọ́wọ́ bàbá àtìyá ìsìláàmù kátọ́jú wọlé ká lọ lé olóògùn ni èyí náà lọ́mọ yìí náà ń ṣe ọwọ́ àtọ́jú léka ọlọ́lé àfáà fún àájò ọlọ́lé babaláwo fún àájò. àfáà tó wá lọ ọ̀dọ̀ ẹ̀ láàsì tó jó ń jálàbí mo mọ ọkọ rẹ̀ ó ti kú àmọ́ ní dákọ rẹ ọ̀kan nínú àwọn ọ̀kan nínú àwọn kàkàkà àdínì ni kàkàkà kankankan lórí irọ́ lórí ẹbọ ẹbọ yìí náà ló gbélé lọwọ tó fi owó oṣù rẹ mẹta ó fi owó oṣù ẹ̀ mẹ́ta ó fi ṣáájò ó wá rí i pé ájò yìí ò túrun lẹ́nìkan wá ń pariwo níwájú ilé wọn wípé mọ ọbẹ̀ wá gbà á ọ̀fẹ́ ni mọ ọbẹ̀ wá gbà á ìje ìdè ń dá ogun ń ṣẹ́ <laughs> òkè ìṣòro ń di pẹ̀tẹ́lẹ̀ lọ́ba ní kò lọ tíra rẹ̀ wò ó débẹ̀ tán ló introduce ara ẹ̀ pé ọmọ bàbá àdí nìkan lòun ah àwọn ti bá ní ọkọ àbọ̀ àwọn tí ń wọ tẹ́tẹ̀lẹ̀ wọ́n bá yá mú lọ sí school school of bible àbíké náà ń pè bible college pápápá ó di pastor. pápápá wọ́n rẹ́ǹtì ilé fún un pápápá wọ́n dájọ́ ọ̀lẹ̀ fún un wọ́n ń fún un lówó oṣù pápápá wọ́n fẹ́yàwó fún un. bí wọ́n bá mọ̀ tán tí mò ń sọ yìí nítorí tó máa wí ni pé ẹmọ bàbá àdìní ọmọ bàbá àdìní kòròfo àdìní kòròfo lọ́wọ́ àmọ́ sọ fáwa ìwọ gbé tí ń bẹ lọ́dọ̀ ẹ wá gbé wá bárú wa gbé wá tọ́ba dojú mọ́mọ́ kó gbé wá ohun tó rírí á fi hàn ọ́. ebi tẹ̀sí máa ń parí ẹ̀sìn náà ni pé ẹ ìwọ <laughs> gbọ́dọ̀ jiyàn ìwọ gbọ́dọ̀ jiyàn ńgbọ́ ọba ròdòdó tán yá àlù fọ́múlà ìwọ gbọ́dọ̀ jiyàn ìwọ gbọ́dọ̀ sọ fún yín náà pé ẹ wádùn gbogbo dájú kẹ́ẹ̀dì tó bá so àwọn mùsùlùmí àwọn jálàbí àwọn ni wọ́n pọ̀ jù. ní ìsìn tẹ́ bá ní àfa àpọ̀ ńlọrin àfa àwọn olópọ̀ ńlọrin àfa àwọn olópọ̀ ńlọrin sáàfà gidi lópọ̀ ńlọrin ni àáfò sufi oúnjálàbí àbábaláwo ọlọ́run sẹ̀ ń sí àṣẹ ń rí àwọn àfa àwọn àfa aláfọ̀mẹ́sìn tí wọ́n jẹ́ onísúnà ni the same thing nínú ìlú Ìbàdàn yìí nínú ìlú Ìbàdàn yìí àáfà pọ̀ nílùú ìbàdàn yìí majority wọn ẹlẹ́bọ ni wọ́n tẹ́ẹ̀ ná ọ̀dọ̀ wọn fún àjò àjò ọjà àjò ìṣẹ́gun ọ̀tá àjò àwúre àjò gbogbo oríṣiríṣi àjò jákujáku àjò jàkáwọ̀ èyí tí ń nárú ọ̀dọ̀ àwọn yẹn anytime ó lè lóhùn sí islam mọ́ ó lè lóhùn sí islam mọ́ sọ wá rí jẹ́ ń sọ ìdájọ́ ọ̀ràn tó ń dá fún ọ bí ọba lò sí ìsìláàmù mọ́ ọ ò lè wí bẹ́ẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹ ò lè wí bẹ́ẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹni bá lóun ò ṣe ìsìláàmù mọ́ ìjọba nàìjíríà lè mọ́ mú ọ o kódà àwọn ò tiẹ̀ ní mú ọ torí pé nínú òfin tiwọn ni freedom of religion àmọ́ ìjọba ìsìláàmù ó lè mú ọ. bọ́ọ̀bà wá sí lórílẹ̀‐èdè ìjọba islam ìjọba ọ̀run ó mú ọ mi ò ní kánjú ka ìdájọ́ rẹ lálẹ́ yìí màá sọ di next episode kó lè yí ọ dáadáa kó o lè mọ̀ wípé o ti lọ forí já ilé agbọ́n o ti fi orí ejò o ti fi ọmú o fi ìsìláàmù lẹ̀ o fi ìsìláàmù lẹ̀ ẹ̀sìn tí ò pé méjì lọ́dọ̀ ọlọ́run o fi ìsìláàmù lẹ̀ ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run. ìsìláàmù tí ò ní rọ́nú tí ò lábòsínú. Ah ó ti tẹ ìrù ọká mọ́lẹ̀ ó ti fi orí ejò ó ti fi họmú ó lè free nàìjíríà pé you are free o ní freedom yes you are free o free bẹ́ẹ̀ ni but ṣèjọba nàìjíríà ni ó ṣèdájọ́ ọ̀run ṣèjọba àgbáyé ni ó ṣe ìdájọ́ lọ́run nígbà bá déwájú ọlọ́run kí lọ́ọ̀ sọ pé o fìfẹ̀ sí ẹlẹ́nà kí lọ́ọ̀ sọ pé o jẹ yó kí lọ́ọ̀ sọ pé o rí kí lọ́ọ̀ sọ pé o gbọ́ tó fi fi ẹ̀sìn rẹ̀ lẹ̀. sọ́ọ̀sọ́ o ti da sẹ́yìn o ti da sí ẹnìkan lọ́rùn ni pé ohun tó o bá ṣe tí o bá dáa onítàn ni kí wọ́n mú kí wọ́n jẹ́ ń yá rẹ̀. ṣé déédéé sì nìyẹn kí wọ́n ọ̀daràn kan mẹ́lòmíì ṣé déédéé nìyẹn ṣé justice nìyẹn. nígbà tó bá di next episode ìjìyà ẹ̀ṣẹ̀ tí ń bẹ fún ẹni náà tó ń ṣe ìsìláàmù bọ̀ tó wá lóun ò ṣe ìsìláàmù mọ́ a máa gbọ́ ọ insha allah ọlọ́run àpadà sí aburú tó ga jù láyé òní kí hàn lóhùn ṣe ìsìláàmù mọ́ ọlọ́run má fi ṣe àdánwò fún mi o má sì fi ṣe àdánwò fún wa tó ń gbọ́ mi náà tó jẹ́ mùsùlùmí. Allah má ṣẹ̀rí ọkàn wa padà má ṣẹ̀rí ọkàn wa padà lẹ́yìn tó o ti fi ọ̀nà mọ̀ wá ọ̀nà òdodo ní ìsìláàmù any other ọ̀nà míì is counterfeit ìsìláàmù ní ọ̀nà ó ní iye ibẹ̀ nìgbàlá wà bàbá tún wá wà lọ́ọ̀bù míì ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí ń wá nǹkan tí ń wá lọ sí àyè tí ò sí bẹ́ẹ̀. Allah ò ní ṣe ọ́ ní adọ́rùn mòótọ́ o Allah ò ní ṣe ọ́ ní adọ́rùn mòótọ́ Allah ò fi wá ṣe kòǹgẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk